evil ordinance of the family. Of the family. Ìlànà ìdílé òdì. Evil ordinance of the family. Ní ìlànà ìdílé àwọn ọmọ Rékàbù. In the lineage or the line of Ohun òdì tó wà bẹ́ẹ̀ ni pé wọn ò gbọdọ̀ kọ́ ilé. The evil word there is that they should not build a house. Wọn ò dẹ̀ gbọdọ̀ fúrúgbìn. And they should not plant. Bíbélì náà sọ pé ọwọ́ tí ò bá gbìn tí ò ṣiṣẹ́ kò yẹ kó jẹ. And the Bible says he does not work should not eat. Mi ò mọ ègún tó bẹ ní ìlànà ìdílé rẹ tó fogún ja iṣẹ́ rẹ. I don't know the cause that is in your family that you don't know about. Bó o bá lè ṣàmì mẹ́ta tó sọra yìí. You can say these three. Lórúkọ Jésù ọ̀run fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́. Amen. Amen lórúkọ Jésù. I need you to use your mind. Mo ní ọ̀run fi àṣẹ rẹ̀ parẹ́ bẹ́ẹ̀. Àmín àmín àmín lórúkọ Jésù. Gbọ́ ní Rome five. In the book of Romans chapter five. Ó dàá pé ní ìròyìn ayọ̀ ní verse twelve díẹ̀. It has a good thing to say. Yes yes, mo ti pèwé méjèèjì lẹ́ẹ̀kan. Bí ẹ̀ṣẹ̀ ṣe ti bá sẹ́ẹ̀ nìkan wá. ẹ̀ṣẹ̀. ti pa Ádámù wá, ikú sì ti pa Ádámù wá nípasẹ̀ nìkan yìí gbogbo ènìyàn ní ayé wọ́n sì dojú ikú. through this person they were able to face death Every man on earth was able to face death. ká. láti ọ̀dọ̀ ẹni tí gbogbo èèyàn ti dẹ́ṣẹ̀. máa sáré. nítorí kí òfin kí ó tó dé ẹ̀ṣẹ̀ ti wà ní ayé ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ sí ní ìlọrùn nígbà tí òfin kò sí ṣùgbọ́n ikú jọba láti ìgbà Ádámù wá. ikú ló ń jọba láti ìgbà yẹn ìyẹn ní ìlànà ìdílé gbogbo àwọn tó kú ńgbà yẹn wọn kò ní ìrètí àjíǹde Jésù. Yes. All the people that died at that time does not have the line of resurrection. Títí wá fi di ìgbà tí Mósè. Àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé rẹ̀ kọjá Ádámù. Ẹni tí ń ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀ ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sílé ẹ̀bùn ọ̀fẹ́ nítorí bí nítorí bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan ẹni púpọ̀ kú mélòó mélòó ní oore ọ̀fẹ́ ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan Jésù Kristi di púpọ̀ fún ẹni púpọ̀. ògo ni fún Kristi ní òkè ọ̀run. hallelujah. ohun tí bíbélì yìí sọ ni pé nípasẹ̀ Ádámù. What the Bible is saying is that through Adam, ikú wá sí ayé, death came into the world. Ìwọ kọ́ ló jẹ èso. You are not the one that ate the fruit. Ṣùgbọ́n o ní láti kú. But you have to die. Torí láti pasẹ̀ ẹni tó Jésù. Because through the person that ate the fruit. Ẹ̀gún wá sórí àrọ́mọdọ́mọ. A curse came unto the children. Mi ò mọ nǹkan tí wọ́n ti fara kàn ní ìdílé bàbá tó bí ọ. I don't know what your forefathers have caused. Èyí tó mú ẹ̀gún wọnú ayé rẹ. That has brought a cause tó di ogun tó sì ń ja ìgbéyàwó rẹ. that has caused problem for your marriage. tó di ogun tó ja iṣẹ́ owó rẹ. that has caused problem for your business. bó o bá lè sàmì mẹ́ta mo ní ọ̀run mu lọ sí òkè ìbàdàn lọ́sàn. amen amen amen in Jesus lamentation five seven sọ ọ̀rọ̀ kan. the book of lamentation says something. ẹ ẹ kun jeremiah ló jẹ bẹ́ẹ̀ ó ní àwọn bàbá wa ti ṣe àwa sì ń ru àìṣedéédéé wọn ká ẹnìkan kọ́ lọ sí Ezekiel eighteen one to four Lamentation five seven àwọn bàbá wa ti ṣẹ̀ yes oh God àwọn bàbá wa ti ṣẹ̀ wọn kò sì sí àwa ẹdúró bàbá tó ṣẹ̀ yẹn ó ti kú. The father that committed that sin is dead. àwọn bàbá wa ti ṣẹ̀. Our forefathers have seen. Wọ́n kò sì sí. And they are no more. Àwọn sì ń ru àìṣedédé wọn kàwé. And we bore their iniquities. Àwọn ẹrú ti jọba lórí wa. Àwọn ọmọ aládé tó jẹ́ ọmọ ọba torí ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ṣẹ̀ ẹrú wa ń jọba lórí àwọn ọmọ ọba. Ẹnìkan kò sì gbà wá kúrò lọ́wọ́ àwọn. Kò dẹ̀ sí ẹni tó lè gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn tó ń fi wọ́n ṣerú. Lóòótọ́ ọmọ ọba ni wọ́n ṣùgbọ́n wọ́n wà ní ipò ẹrú torí àwọn bàbá wọn ti ṣe lọ́wọ́ ọ̀tún ẹ̀ sókè mi ò mọ nǹkan tí bàbá ẹ dáwọ́lé. I don't know what your forefathers have laid their hands upon. Èyí tó sọ ẹ́ sí ipò ẹrú. That has caused you to be a slave. Mi ò tí bàbá rẹ dáwọ́lé. I don't know what your forefathers have laid their hands. Èyí tó sọ ẹ́ sí ipò ìpẹ̀kọ̀. That have made you to be a slave. Lórúkọ Jésù ọ̀lú fà ọ́ jáde lọ́kọ̀ arẹ́rọ̀ sùn. Amen. Amen. Amen. Ẹ tàbí nínú ewu ẹ̀mí wọn la ewu kọjá láti ẹgbọ́ èyí ló fà á tí àwọn èèyàn fi ń ṣe làálàá kí wọ́n tó jẹ ẹ̀mí wọn la ewu kọjá kí wọ́n tó lè jẹun àṣẹ tí ọlọ́run dẹ̀ pa ní ìbẹ̀rẹ̀ ni pé kí ilẹ̀ kó mú èso jáde èyí tí a máa jẹ láì ṣe làálàá ṣùgbọ́n nípasẹ̀ àwọn bàbá wa ẹ̀gún ìwọ ayé àwa ṣe làálàá ká tó jẹun ọ̀run pa ọ́ lábẹ́ àṣẹ làálà lórí. kàwé. àwọn wa pọ́n gẹ́gẹ́ bí aró hmm. nítorí gbígbóná èèyàn náà. Ezekiel eighteen one to four ẹ jókòó mọ́. ọmọ olúwa tútù mi wá wípé kí lẹ́yìn rò tí èyí fi ń pòwe yìí ní ti ilẹ̀ Ísírẹ́lì pé. wọ́n ní kí n sọ fún àwọn ènìyàn. àwọn bàbá yìí ti jẹ èso àjàrà kíkan. gbogbo ẹni tó ń pa òwe òdì yìí pé àwọn bàbá wa ti jẹ èso àjàrà ìpọ́n eyín àwọn ọmọ sì kan. kí ló dé tí yóò bàbá. tó fi jẹ́ pé àwọn ọmọ ni èyí kan. Why is it that the children are suffering from their father's sin? Ọ̀tọ̀ lẹni tó jẹ èso àjàrà. The person that ate the fruit is different. Ọ̀tọ̀ ni àwọn tí èyí kan. And the person suffering for you is different. Kí ni eh, èyí àwọn ọmọ sì kan? Olúwa Ọlọ́run wí bí mo ti wà ẹ̀yin kì yóò rí ayé rí àyè láti pòwò yìí mọ́ ní ti ilẹ̀ Ísírẹ́lì kíyèsí gbogbo ọkọ̀ ní tèmi gẹ́gẹ́ bí ọkọ̀ bàbá ti jẹ́ tèmi bẹ́ẹ̀ ni tèmi ní ọkọ̀ ọmọ pẹ̀lú ọkọ̀ tí ó bá ṣẹ̀ òun ó kú. amen. mo fẹ́ fi ọ̀rọ̀ yìí pàdùà. I want to use this point to pray. báwo ni bàbá ṣe ń ṣẹ̀ta wá mú ọmọ lọ sí ọ̀hún. How can the father commit a sin and the child will suffer for it? Owó yín lọ́lọ́run yí padà yìí. But the Lord has made it discover that he that commits sin will be punished for it. Gbogbo ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìrandíran tó torú wá láti òní lọ ọ̀run fi ẹ̀jẹ̀ Jésù pa á. Amen amen amen in Jesus name. Ìbá kò lọ fún mi láti lọ jìnnà nínú ẹ̀kọ́ náà, mo ń sọ nípa ìlànà ìdílé òdì. Wọ́n kan tí Second Corinthians sọ ní five seventeen ìròyìn ayọ̀ ni mo fẹ́ sọ fún ọ bí n bá ní máa kà á lẹ́sẹsẹ ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ ṣùgbọ́n torí o ní ìránṣẹ́kùnrin kan tí gbogbo àgbáyé pè ní Jésù Kristi èyí tí í ṣe bàbá wa bíbélì wa sọ̀rọ̀ ní five seventeen ó ní nítorí náà. bí ẹnikẹ́ni bá wà nínú Kristi. bí ẹnikẹ́ni bá wà nínú Kristi. ó di ẹ̀dá tuntun. ó di ẹ̀dá tuntun. ohun àtijọ́ ti kọjá lọ. bó o bá wà nínú Kristi. if you are in Christ raise your hands up ẹ̀rù tó ń bà àwọn ènìyàn. if you are in Christ raise your hand. kẹ́hìndé ò tilẹ̀ mọ̀ ní tá ṣe bíi rárá. I don't know why you are in church and you are so distracted. ẹ̀ṣẹ̀ kò ní bá mi lógo dá. káwé sí i mo lọ́lọ́run tí ń bá mi lò ó ayé kò ní pa mí lògódà ẹ̀ṣẹ̀ kò ní pa mí lògódà mo ní ọlọ́run ti bá mi lò ó. Ayé kò ní bá mi lógo dá. Ẹ̀ṣẹ̀ kò ní bá mi lógo dá. Mo lọ́lọ́run tí ń bá mi lò ó. Àwọn kan wà bíi tí ò lè kọrin bóyá wọn ló fà Ayé!

bá mi lò ó. Mo ní ayé. Ayé ló lè bá mi lọ́gọ̀ náà. Ẹ̀ṣẹ̀ ń kọ́ o. Ẹ̀ṣẹ̀ ló lè bá mi lọ́gọ̀ náà. ohun àtijọ́ ti kọjá lọ. all things have passed away. ṣùgbọ́n nǹkan kan wà tí sátani máa ń lò. but there is one thing that the Satan always use. ẹni tó wà nínú Jésù yìí. this person that is in Christ Jesus. ọkàn ẹ̀ ló di àtúnbí. the person's mind became born again. ẹ̀jẹ̀ kò di àtúnbí. but the blood it remains. mi rò pé ọ̀rọ̀ mi clear sí wa yìí sure if you understand me. ọkàn ló di àtúnbí. it is the mind that has become born again. ẹ̀jẹ̀ ò di àtúnbí. but the blood is not born again at all. ohun tó dẹ̀sùn ẹ̀pọ̀ mọ́ bàbá ńlá ẹ kì í ṣe ọkàn bí kò ṣe ẹ̀jẹ̀. and what the unity between you and your forefathers is blood. àṣírí tí sátani máa ń lò láti fogun ta àwọn ènìyàn rẹ. that is the secret that the devil used. èyí lè fi rí á di born again. that is why you see some people become born again á dẹ̀ yàgàn torí pé ìyá tó bí yàgàn. and yet to become barren because the mother is barren. òtítọ́ ọkàn rẹ̀ di àtúnbí ṣùgbọ́n ẹ̀jẹ̀ ò tí ì di àtúnbí. surely the mind has become born again but the blood is not born again. ẹ̀jẹ̀ ló so wá pọ̀ pẹ̀lú àwọn ará iwájú tó ti kọjá lọ. disease convoca une cible à dáadáa. If the father is being stubborn. Tó bá bímọ ta lọ́mọ ẹ If he get a child, the child will look like him. Ìkànnì ẹ tó bá kàn kógi bu ọmọ yẹn torí pé ó ń bẹ́ látòrí tí àkànṣe kejì. You are just being wicked if you now start to beat the child if the child is being troublesome. Ló bá jọ ṣòkòtò. There is an adage that if the child doesn't look like the father, he will look like the mother. Ohunkóhun tọ́mọ yẹn ń ṣe tó ń fò káàkiri yẹn. Whatever the child is doing, how troublesome the child may become. Lọ wádìí ìgbà tí bàbá ẹ̀ kéré. Just go and find out about the father when the father was young. Lọ wádìí ìgbà tí ìyá ẹ̀ kéré. And check out when the mother was young. Oh Ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn ló padà ń you know I ọmọ. It is what happened in their life that is happening in the life of the child. Mo fẹ́ kó o ṣàmì sí àdúrà I want you to say amen to this prayer. no, ò mọ iye ọdún tí bàbá àti ìyá ẹ̀ gbà kí wọ́n tó kàwé graduate. I don't know the number years that your fathers right before the ìwọ gẹ́gẹ́ bí ọmọ o nílò àdúrà lọ́pọ̀lọpọ̀ láti kọjá ní ìkórìtà yìí. you need a lot of prayer to kí ogun tó jẹ bàbá má bá rìn pìtà rẹ̀ nínú ayé ọmọ. the problem that your fathers mo pàṣẹ fún ẹni tó rí àmì yìí ṣe. I pray for you that can say amen. gbogbo ìlàkọjá tó ní àwọn òbí rẹ lára. the problem that your father face. lọ́jọ́ kájá tó bá dé ìkórìtà náà áńgẹ́lì ọlọ́run yóò mú ọ làjá. Exodus 20, verse 1 to 5, The book of Exodus chapter 20. Nínú ìṣòro tí Áfíríkà ń là kọjá. Ọlọ́run sì gbogbo ọ̀rọ̀ wọ̀nyí pé èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó mú ọdẹ rẹ láti ilẹ̀ Íjíbítì mm. láti oko ẹrú jáde wá. Ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ìwọ kò gbọdọ̀ yẹ ère fún ara rẹ tàbí àwòrán. Ìgbà tí wọ́n ṣe Festac seventy seven ní nàìjíríà kí ni wọ́n ṣe ń bẹ̀ sá. yóò wọ́n fẹ́ sọ ìlànà ìdílé òdì tó dogun ja nàìjíríà títí di èní. I want to talk about the problem, what the cause the problem Nigeria is facing today. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro Áfíríkà ti wáyé rèé. Where the problem of most Africans came to be. Ní Festac seventy seven kí ni wọ́n ṣe? In Festac seventy seven what did they do? Bàbá àjọ. Wọ́n wọ́n tún import òrìṣà wá kí ni bíbélì sọ fún wa yìí. àwọn ni the bible say ọkọ gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn. o kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. ìwọ kò gbọ́dọ̀ yá ère fún ara rẹ. o gbọ́dọ̀ yá ère fún ara rẹ. àbí àwòrán ohun tí bẹ ní òkè ọ̀run. àbọ̀ ohun tí bẹ ní ìsàlẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni sáré. ìwọ kò gbọ́dọ̀ tẹ orí ara rẹ. o gbọ́dọ̀ tẹríba ó gbọ́dọ̀ sàn èmi ni olúwa ọlọ́run rẹ ọlọ́run ogun ni èmi tí ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹrin now listen nǹkan kan wà táwọn èèyàn máa ń miss ní exodus twenty verse ten kan last yẹn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ kó underline ó ní mò ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ní èyí ni pé ọjọ́ tí bàbá ẹ bá ti forí balẹ̀ fún èrè ó ti kórìíra Ọlọ́run. any day your fathers bound to the idols he has hated God. ibi tí àkíyèsí ara wà nìyẹn. So Ọlọ́run wá rí wa bí orílẹ̀-èdè tó kórìíra òun. The Lord now see us like a nation that hates. Ẹ jọ̀ọ́ báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣojú rere sí àwọn tó kórìíra ẹ̀. how can the Lord do good things to those that. àwọn tó kórìíra ọlọ́run wọ́n jẹ́ ọ̀tá fún ọlọ́run. those that hate God they are enemies of God. wọn bá àtìlẹ̀ pèpèpèpè ọlọ́run rí wọn bí àwọn tí ó kórìíra òun. even if they call upon God severally the Lord. ọlọ́run rí wọn bí ọ̀tá tó kórìíra òun. the Lord sees them as somebody that hates the Lord. be careful. Èmi àwọn bàbá wa wọ́n sọ kí ni. but the clause here is this it is not even certain ó ní màá máa fi àánú hàn. So it is even by grace and by mercy. Nípa àánú ni àti orí ọ̀fẹ́. Àwọn tó pa òfin mọ́gàn kò ṣúọ̀ fún wọn. Those that obey the commandments is not even sure for them. Let us understand the word of God very well. Èmi á sì máa fi àánú ẹgbẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ mi. Àánú so ìjọba àrùn yẹn ò certain but àánú ni màá kàn ṣe. Ọ̀rọ̀ yìí ló yé Bátímì wá fọ́jú ní ìgbà tó gbọ́ pé Jésù ń kọjá torí wípé ní ìlànà ìdílé òdì tó ti jáde ẹ̀ṣẹ̀ tí ò tilẹ̀ yẹ kó jẹ ìyá ẹ̀ ló jẹ ìyá ẹ̀. Ibi tó gbọ́ pé Jésù ti gbàdúrà pé olúwa là mí lójú kí ni ipá tí mi ń pariwo jésù ọmọ dáfídì ṣàánú fún mi ọ̀rọ̀ yíyẹ dáadáa torí olúwa ní èmi yóò máa fi àánú hàn fún ẹgbẹgbẹ̀rún àwọn tó kù tí wọ́n pa òfin mi ó ti tó àánú ni láì sí àánú yìí kò sẹ́ni tó lè rí gbà. There is nobody that can receive anything ìdílé kan wà ní Abẹ́òkúta. There is a family at Abẹ́òkúta. Ìròyìn pọ̀ púpọ̀ nípa Abẹ́òkúta. There is a lot of news about people from Abẹ́òkúta. Ó pọ̀ gan-an. So many names. Wọ́n wà very very successful. They are successful people. They have a lot of professors. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀. Ṣùgbọ́n ìyàwó máa ń kú mọ́ wọn lórí. But they always lose their wives. Wọ́n lówó they have money they are rich. wọ́n gòkè. They are successful. Ṣùgbọ́n ìyàwó máa ń kó wọn lórí. But they always lose their wife to the hands of death. Ọdún ọjọ́ kan wọ́n lọ bá wòlíì wọn gbàdúrà. One day they went to, a to God to pray, prophet to go and pray. Bí ìránṣẹ́ Ọlọ́run ṣe gbóhùn àdúrà sókè. As the prophet starts to pray. Ló ń gbọ́ pé àwọn kan sunkún láti inú ilẹ̀. He was hearing the sound of cry from people from the ground. <laughs> wòlíì ò lè gbàdúrà. the prophet could not pray anymore. ó wá ń kí ni àmì tó ṣẹlẹ̀ yìí. and now see what is the. ọlọ́run sọ fún ìránṣẹ́ ọlọ́run yẹn pé. the Lord told the man of God. àdúrà tó ń gbà yìí kò lè gbà. this prayer your prayer, will not be answered. ẹkún àwọn tó ti inú ilẹ̀ jáde yìí ó ti dènà ẹ̀. the cry of the people coming from the. ó wá bẹ̀rẹ̀ kí lóhun tó ṣẹlẹ̀. He said, What happened? Olúwa fi yé pé ẹni professor tó múlẹ̀ tó gbàdúrà yìí. This professor that is praying. Ní ìgbà tí wọ́n fẹ́. wọ́n sin láàyè pẹ̀lú ẹ̀. they buried seven slaves together with him. àwọn méje tí wọ́n sin yìí kìdẹ́ ṣe ìfẹ́ wọn kí wọ́n fẹ́ wọlé láàyè. these seven people that were buried is not the love of their mind. ṣùgbọ́n wọ́n ṣe láti fi celebrate ẹ̀tọ́rọ́ jẹ́ ènìyàn ńlá. but they use it to celebrate it because. àwọn wọ̀nyí tẹ̀ fohùn sílẹ̀ nínú ẹ̀gún. and these people caused death. ó di èdìdì tó ń bá ìdílé yẹn lọ. became a seal that works for the family. kò wá sí ẹnìkan. yẹn mú ẹ̀gúsí. because the seven people caused the family. aburú fún ẹni tí wọ́n bí ní ìdílé yẹn tí òun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. it will be so bad for anybody born from that family that does not. lọ ọ̀pọ̀lọpọ̀ ló ti fara hàn ní ìdílé tá a bí ọ. a lot of people has uh, has come out. ìwọ ló mọ̀ ìwọ ló gbọ́ ìtàn. it is you that doesn't know the story. gbogbo ọmọ agboolé yẹn ló ń jẹ ìyà. all the children from that lineage are suffering. nínú ìlàkọjá ìlàkalẹ̀ ìlànà ìdílé ti ṣe oh, èyí tó gbòdì lára ọlọ́run tí ẹ̀gún fi wọ ìwà láàyè wọn lórúkọ jésù ọ̀run fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́. àmín àmín àmín lórúkọ jésù. màá sọ nípa ẹ̀kọ́ méjì tó parí ẹ̀. I will talk on two things before I start. ìrántí àgbà ṣe wedding ní Amẹ́ríkà yìí. There is a pastor somebody wants to get married in America here. obìnrin ni. a lady. very rich. She is rich ọkọ náà lówó ní dáadáa. and the husband too is successful ṣùgbọ́n ìgbà tí bàbá ọkọ tó gbọ́ pé lágbájá ni ìyàwó. when the fa the groom father had that so so person is the wife. ṣàwọn pé ìlàjẹ wá béèrè pé ọmọ àlè yìí wo ga. you know they will ask. tó bá dárúkọ tábà yá wà dárúkọ tí àpàmà. when you mention the family of the father you mention the family of the mother. bàbá ìyàwó ó takú pé ọmọ wọn ní fẹ́ ní ìṣe. the man said no my child cannot marry her. àwọn pásítọ̀ wa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀. They started begging him, pastor started begging him. When he wants to say what happened. Ọlá tó He said this person that wants to marry my child. Is a is a child grandchild of Jesus of Oyinbo. Is the grandchild of Jesus of Oyinbo. Because of what Jesus of Oyinbo did at his own time. You children of God, my brethren in Christ. We are all going to pray when the time comes. You don't know what your father has done. You don't know what kind of movement your mother has done. There is something called setter. Every parent is a setter gbogbo òbí ni ó jẹ́ ìlànà kan fún àwọn ọmọ wọn space for your children. Tí a bá ti la ìlànà sílẹ̀ fún àwọn ọmọ wa. Every unborn generation in ìdánilé they will follow that trace. Gbogbo àwọn ọmọ tí a máa bí nínú ìran yẹn máa máa tẹ̀lé ìlànà náà. Èyí ló ní láti gbàdúrà fún. That is why you have to pray about. Ìbá jẹ́ pé àwọn ọmọ Gèásì lè pe Gèásì lẹ́jọ́ ní chapter five. Assuming the children of Gehaz can call in second kings five. in the book of second kings five. mo bá ní twenty six twenty seven. from twenty six to twenty seven. àṣẹ tó ti ẹnu wòlíì yẹn jáde jáde ni pé. The Lord that came out from the prophet. Àkókò yìí à ń ṣe àkókò rẹ gbígbà bí. Is this time the time of the prophet? Nítorí tí ìwọ ṣe èyí kàwé. you have done this. twenty six twenty seven. Eh. Èmi bẹ̀ ọ́. Eh. Ṣùgbọ́n nísinsìnyí. Mo ti kọ́ ọ́ mẹ́. Nítorí tí ìwọ ṣe èyí, ẹ̀tẹ́ námánì yóò lè mọ. Because you have done this, the leprosy of yeah. Oh, will come upon thee. twenty seven. Matthew. When we are preaching, you follow in the scripture. 527. Matthew. And I can buy every day. Basila Kaya. Nítorí náà. Ká ní pé wòlíì yẹn dúró ń bẹ̀ yẹn kò bá dẹ̀ dà díẹ̀ o, pásítọ̀, kò bá dà. Torí ìṣẹ́jú márùn-ún ìgbà kùnà fún mi láti sọ nípa àwọn ọmọ akánì bíbélì sọ pé àwọn akánì jáde àti pààrọ̀ aṣọ náà àti ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti àgùntàn wọ́n dẹ̀ sọ gbogbo olókùn táwọn wọn dáná sun wọn. ìyó ayé ayé mi ṣe ìyó ọlọ́run ọ̀tọ̀. second samuel three twenty eight ká parí ẹ̀kọ́ náà. ìyó ayé ayé mi ṣe ìyó ọlọ́run ọ̀tọ̀ bàmí second samuel three twenty eight ó wí pé. èmi àti ìjọba mi sì jẹ́ aláìṣẹ̀ níwájú olúwa títí láì. ní ìgbà tí wọ́n pa abneri. ní ẹ̀jẹ̀ abneri ọmọ neri. ìgbà tí wọ́n pa abneri ó dùn dáfídì. When Abner was killed, David Spain David the Lord. Dáfídì ó ní èmi àti èmi àti kíni. Ìjọba mi sì jẹ́. Èmi àti ìjọba mi ajá kíni. Ajá aláìṣẹ̀. Níwájú Olúwa títí ah, òyeyé Dáfídì dáadáa ẹ tú ìgbà ẹ̀ka ẹ wo agbọ́njúra lọ bí wọ́n ṣe wàásù ọgbọ́n lánàá. Lẹ́yìn ìgbà tí Dáfídì sì gbọ́. Ó lè fi ọgbọ́n gba ìdílé ẹ̀ sílẹ̀ can use your wisdom to vindicate your family. ó you, you can use your wisdom to vindicate your family from problem. ló pa Ámẹ́lì. lẹ́yìn ìgbà tí dáfídì sì gbọ́. bàtọ́ gbọ́. ó sì wí pé. wọ́n wí pé. èmi àti ìjọba mi sì jẹ́ aláìṣẹ̀ níwájú olúwa. ẹ máa bí ìjọba mi á jẹ́ níwájú olúwa títí láì. nítorí ẹ̀jẹ̀ Ámẹ́lì. nítorí ẹ̀jẹ̀ Ámẹ́lì yes wà lórí Jóábù. ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí o jẹ́ kó wà lórí Jóábù. àti lórí gbogbo ìdílé bàbá rẹ̀. àti lórí gbogbo ìdílé kò oh my God mi ò mọ ẹ̀bùn tí ó ti wá sí orí bàbá tó bí bàbá ẹ èyí tí ò jẹ ìyá ẹ lọ́wọ́lọ́wọ́ bó o bá lè sàmì mẹ́ta tó dẹ̀ ta ká kúrò lórí rẹ lórúkọ Jésù ọ̀run fagilé ẹ̀lú rẹ bẹ́ẹ̀. àmín àmín àmín lórúkọ Jésù. jẹ́ kó wà lórí Jóábù àti àwọn ìdílé bàbá rẹ̀ yẹ́sì. jẹ́ kí wà lórí Jóábù àti gbogbo ìdílé bàbá rẹ̀. kí ẹ má sì fẹ́ ẹni tí ó ní àrùn ìsun tàbí. ẹ wá gbọ́ àwọn ẹ̀kún yìí What are you doing? ká má ṣe wá ẹni tó ní number one ibi tí fámìlì obìnrin oníṣọ ẹ̀jẹ̀ wà ní bíbélì ni mo sọ fún yín ẹ bọ́ sà ìdílé tó ti wà nìyẹn am I speaking to somebody obìnrin oníṣù the woman with the issue of blood came from this family. ìtàn bàbá bàbá ẹ̀ náà kà yìí. we are talking about the story of his father. ìjọ oye ọdún tó fi lọ káàkiri bíbélì ní ó ní ìṣù ẹ̀jẹ̀ ọdún méjìlá. she has this issue of blood for twenty years. ẹni tó ti ná owó púpọ̀ sí ọ̀dọ̀ àwọn wòlíì síbẹ̀ kò sọ. she has spent a lot of money for care ìlànà ìdílé òdì ẹkún ìlànà ìdílé òdì. because of the cause from the lineage of. ṣùgbọ́n pàdé ẹnìkan. But she met with one person. Tó tó fòpin sí ẹ̀kún. That can put a stop to her. Tàbí bẹ́ẹ̀ni ká má ṣe wá ẹnìkan tó ní ìsun ẹ̀jẹ̀. Tàbí ẹ̀dẹ́tẹ̀. Èèyàn lọ. Tàbí ẹni tí ń tẹ ọ̀pá. Ẹ sòrò. Nọmba one ẹ̀gún yẹn máa pọ̀ dáfídì dẹ̀ burú díẹ̀ o. Nọmba one ó ní ìsun ẹ̀jẹ̀ àbí àdẹ́tẹ̀. Three. Tàbí ẹni tí ń tẹ ọ̀pá. Àtẹni tí ń tẹ ọ̀pá. Wọ́n tàbí tí ó ṣe aláìní oúnjẹ kú ní ilé wọn. they will continue to remain poor in that family torí nǹkan tí joabu ṣe. yóò bọ̀ tí abisa arákùnrin rẹ̀ sì pa abúlérì. ó ti tó ẹ wo ẹ̀gún ńlá tó wọ family. look at the cause that entered into that family. torí ẹ̀ṣẹ̀ tí ẹnìkan ṣe. because of the sin committed by one man. ìdílé obìnrin oníṣòwò ìdílé bí tí àìsàn ìṣòro yẹn gbà wá. We don't know what caused the issue of that. Mo pàṣẹ lórí pẹpẹ mímọ́ yìí. I decree for the Lord. Mo sọ tẹ́lẹ̀ nípasẹ̀ agbára Ọlọ́run. O oh, Lord God. Gbogbo ẹni tí ẹ̀gún bá jà nínú omi nínú iṣan nínú ẹ̀jẹ̀. Olúwa. Mo rán ọ̀rọ̀ wọ Ọlọ́run wọnú ayé rẹ lónìí. Ọ̀run rà ó padà lábẹ́ ẹ̀gún náà. Àmín àmín àmín lórúkọ Jésù. Mo parí ọ̀rọ̀ mi sí Hebrew twelve twenty one to 24. And I can go one when see I'm assuming 200 with my dressing here. Hebrew twelve, 12, 21. Ogun tó ń jà bàbá mi tó tún fẹ́ jọmọ́ kì. Ìyà tó ń jẹ ìyá mi tó tún fẹ́ ta gbòǹgbò ẹ padà lẹ́yìn mi o ẹ padà o. gbọ́ orin dáadáa ogun tó ń ja bàbá mi tó tún fẹ́ ja ọmọ ìyà tó jẹ ìyá mi tó tún fẹ́ ta gbòǹgbò ogun tó jẹ bàbá mi tó tún fẹ́ jọmọ ìyà tó jẹ ìyá mi tó tún fẹ́ ta gbòǹgbò ẹ padà lẹ́yìn mi ò ẹ padà. orin yẹn la máa fi gbàdúrà ká bíbélì yẹn kí a tó lọ hebrew twelve yes twenty one. ìran náà ní ẹ̀rù tó bẹ̀. Mósè wípé ẹ̀rù bà mí gidigidi. ẹ̀yin wá sí òkè ọ̀rọ̀ èyí tí ó dára jù fẹ́ fi gbàgbé. ògo ni fún Jésù tó fi ìrora. ògo ni fún Jésù tó fi ìrora lá. ta ẹ̀jẹ̀ rẹ̀ fún mi láti ìhà rẹ̀. ta ẹ̀jẹ̀ rẹ̀ fún mi láti ìhà rẹ̀. mo rí ayé àìlópin. mo rí iyè. mo rí ìyè àìlópin. àìlópin. nínú ẹ̀jẹ̀ náà. nínú ẹ̀jẹ̀ náà. iye rẹ̀ ṣàpọ̀. èyí ni pé ẹ̀jẹ̀ ìdílé bàbá ẹ ó mú ẹ̀san wá sórí rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ kan wà tó ń sọ iyè àìlópin. ẹ̀jẹ̀ yìí la fẹ́ fi gbàdúrà rẹ̀. Now. I want to pray with the blood now. Ìyọ́nú rẹ̀ ṣe pọ̀. Ìyọ́nú rẹ̀ ṣe pọ̀. Orí rẹ̀ kì í tán. Orí ẹ̀jẹ̀ náà kì í tán. Ọpẹ́ ni títí láéláé. Ọpẹ́ ni títí láéláé. Fẹ́jẹ̀ iye bíye. Fún ẹ̀jẹ̀ iyebíye. Tó ra ayé padà. Tó ra aráyé padà. Kúrò nínú ègbé. Kúrò nínú ègbé. Ẹ̀jẹ̀ abẹ́lì kígbe. Ẹ̀jẹ̀ abẹ́lì kígbe. Sí ọ̀run fún ẹ̀san. Bẹ́ẹ̀ ni Jésù tó fìdáríjì wa. Ogun tó jà bàbá mi tó tún fẹ́ jọ wọn ìyá tó jẹ ìyá mi tó tún pẹ́ ta gbòǹgbò ẹ padà lẹ́yìn mi ò padà ó yá kí ló wí ẹ padà lẹ́yìn mi ẹ padà ó yá ẹ padà lẹ́yìn mi ò padà ó tún ó tún tó jẹ bàbá mi tó tún padà. ogun ẹ̀jẹ̀. The battle of blood. Èyí tó ń jà mí. That is facing me. Ogun tó ń bàbá mi. The problem that has faced my father. Tí mo jogún nípasẹ̀ ẹ̀jẹ̀. That I have inherited through blood. Ogun tó ń ìyá mi. The problem of my mother. Tí mo jogún nípa ẹ̀jẹ̀. That I have inherited through blood. Lórúkọ Jésù ọ̀run fagi, ó yẹ sọ̀rọ̀ dáa. Gbàdúrà! Gbàdúrà! Gbàdúrà! kọ́sọ̀tì. jẹ́ kí abúlé kọ́pẹ́ mẹ́ta tó lélẹ̀ bọ́ àdúrà Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. bí ẹ̀mí kọrin náà bí ìránṣẹ́ Ọlọ́run á ṣe wá gbàdúrà. ẹgbẹ̀rin ọdún ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin gbogbo ọjọ́ tí ádámù wá sì jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún ó lé ọgbọ̀n ó sì kú. ṣé ẹ lè ka ẹsẹ̀ kẹta. ádámù sì wà ní àádóje ọdún ó sì bí ọmọkùnrin kan ní jíjọ àti ní àwòrán ara rẹ̀ ó sì pe rẹ̀ ní sẹ́tì. gbọ́ mi dáadáa ọmọ tí ádámù máa bí ó bí ọmọ ẹni one thirty years. The child Adam had, he had a child at the age of 130. Seth bímọ tiẹ̀ ní one hundred and five years that's what six. And Seth begat his own child at the age of one hundred and six. Seth sì wà ní ọgọ́rùn-ún ọdún ó lé márùn-ún ó sì bí ẹnu sí. Enos tiẹ̀ ní ninety years. And Enos too had his own child at the age of ninety. Mahaleli òun ló lórí ọ̀fẹ́ jù verse fifteen òun bímọ ní sixty-five òun tètè bímọ ìyẹn ò parí school kò tún bí wọn àbí sixty five ṣe rí ní ìran ádámù àgàn ni wọ́n fi ń ṣayọ̀ gbà dorí abraham labraham wọn láì dá wọn àtìyàwó ẹ̀ wá ké tọrọ nọ́mà àwọn yòókù wọ́n pa á pé nọ́mà tì mí. ìlànà ìdílé òdì. àwọn ìran kan bíi ọkọ mẹ́rin márùn ni wọ́n ti jókòó In some families, they used to have like four or five husbands before they would have a stable home. Ọkọ yẹn ti máa ń di méjì sí mẹ́ta kó tún yí obìnrin yẹn pé ohun tó ṣẹlẹ̀ sí ìyá mi ti ń ṣẹlẹ̀. The husband would have become like three before the woman would now know that it is what happened to the mother that is happening to her. Àdúrà tí mo fẹ́ ní kò gbà yìí, ó máa nà ká sókè ni. This prayer you are going to raise your hand up tá a bá rí ohun tí mo jẹ lógún nínú ẹ̀gún. if there's any cause that I have inherited. bí a bá rí èpè tí mo jẹ lógún. if there's any cause that I have inherited. bí a bá rí àṣìṣe tí mo jẹ lógún. if there's any mistake that I have inherited. ẹ̀jẹ̀ Jésù kò rè kúrò lórí mi. the blood of Jesus is my soul. ariwo àdúrà lórúkọ Jésù. Jesus, oh, there is every cause. wọn ò gbàdúrà yìí ogun tí mo jẹ sí ogún. All the sins over, all the past over, all the mistakes over that I have been left over my father of my mother. Through your God, oh God, oh God, Amen, amen, amen, Jesus. Mi ò mọ̀ bí ẹ bá rántí pé ó bì pé Abraham gbọ́ngbọ́n ní àgàn yẹn ti wá tó lọ kan Sarah tẹ bá ka Bíbélì síwájú díẹ̀ àwọn ọmọ ọmọ ẹ̀ náà tún yàgò. If you read the Bible very well, you know that his own children too became barren. Bàbá ka ìtàn ayé Jacob. If you read the story of Jacob. Amen. Prayer Amen. number two. The second prayer point. Ẹ̀gbin tí ènìyàn fa ayọ̀ ṣe. Ẹ̀gbin ni etí ò gbọdọ̀ gbọ́ ó lẹ̀ ṣe. The mistake of the things that you're not supposed to do that you're doing with joy. Mo tún lọ ilé Abraham. I go to the house of Abraham. Abraham bá ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ sùn. Abraham slept with the maid of his wife. Ọmọ Isaac bọ́ nínú àṣìṣe yẹn. The child Isaac escaped from that mistake. Ọmọ ọmọ Jacob ó bá ọmọ ọ̀dọ̀ Leah sùn. And the grandchild Jacob slept with the maid of Leah. Ó tún bá ọmọ ọ̀dọ̀ eh, Rachel sùn. And slept with the maid of Rachel. Joseph ló wá sọ pé. And Joseph now said. Ọmọ ní báyàwó níyàwó sùn. That you will not sleep with another man's wife. Mo fẹ́ kó o gba àdúrà kejì. I want you to pray the second prayer point. Àṣìṣe tó ti mú agboolé mi lára. The mistake that has become permanent in my family. Mi ò láì kí bẹ́ẹ̀ ṣe gbàdúrà yìí àṣìṣe tó mọ́ wọn lára ní agbolé mi àṣìṣe tó mọ́ wọn lára ní agbolé mi orúkọ ní orúkọ Jésù orúkọ ní orúkọ Jésù lọ́wọ́ ẹ sókè rẹ̀ sí bàbá orúkọ Jésù orúkọ Jésù ìṣàlà ìdájọ́ sí sí àṣìṣe tó mọ́ wọn lára ní agbolé mi orúkọ Jésù kìí sí ètò ìwọlọ́ orúkọ alágbára mọ́tò olúwa mọ́tò ọ̀tá ní òṣèlú ìjọba ẹ̀rọ Jésù olúwa fún ọmọdé òṣèlú ògo onígbàgbọ́ tó wà láyé o. Look at the glory of a believer on earth. Ọjọ́ tí Jésù fẹ́ lọ kú kò wọlé lọ́bẹ̀ orí ẹṣin lókun so we are entitled to ride good cars ẹṣin tó da jù nígbà ẹni ẹṣin tẹ́gbẹ́ ní òbá ìtì kùn rí amen amen tí ẹ rọba àbí o máa wá gba àdúrà yìí you will now pray àwọn ìran kan máa ń wà tí owó kì í súnmọ́ tẹ́ bá ti dárúkọ wọn báyìí ó máa pìtàn pìtàn ó tiẹ̀ ní mọ̀ wọn wọn ló ń gbé street yẹn for fifty years anybody ò mọ̀ wọn wọn ò làlùyọ ni bẹ́ẹ̀ ni ọba làlùyọ tó bá lọ́dún mẹ́ta ní kọ́ńpáàdì kan wọ́n lè gbàgbé ẹ̀ àbísà tí a mọ̀ pé ọdún mẹ́rin ni ìjọ ìlú òbí báyìí tí gbogbo yín bá sọ pé ókè ẹ fẹ́ múùfù lọ bí wọ́n sì máa pìtàn pé chọ́ọ̀ṣì sáà nìkan wà bí pé wọ́n ti kó lọ Washington àgbà tó wà bí ah! àwọn ṣẹlẹ̀ ti gbọ́ àwọn Catholic mọ̀ yín kódà àwọn Jehovah Witness wọ́n fojú kan wò hallelujah hallelujah àfẹ́ nínú ògo rẹ̀ wàá máa dáhùn pé mẹ́ẹ̀mà ní dalẹ̀ máa lówó sóde sọ bẹ́ẹ̀. wá sí kí àwa yẹ máa náwó máa náwó mẹ́ẹ̀mà ní dalẹ̀ máa lówó. ọlọ́run àìkọ́yọ̀ mara mọ́tò ẹ kò mí ni mi ò mọ ibi tó kà bíbélì. àwọn ayé máa kọ́lé o máa kọ́lé o. mẹ́ta ní gbogbo tá a ṣe téèyàn bá tiẹ̀ kọ́lé tọkàn ẹ̀ bá ti mọ́ ajá àwọn ayé máa lórí o máa lórí o. mẹ́ta mi olúwa fi mí sórí àwọn orí when you pray I want to be the head o máa ṣàlàyé pé kì head of security o gbọ́ orí àwọn orí head of department hallelujah head of faculty olúwa fi mí sórí àwọn orí. Jẹ́ kí àwọn ènìyàn kóra pọ̀ kọ́ fi ọ̀wọ̀ fún mi gbàdúrà yẹn lọ́wọ́. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, jẹ́ kí àwọn ọ̀nà ọjọ́ máa tó sì ọ̀nà. Àwọn ìwé àbá mi láàárín ẹbí mi, ó ní láàárín wọn láàárín ṣe. Àwọn ọmọ kìíní ṣe ọlọ́run. Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ mi ga, èmi náà máa ṣe kí Ọlọ́run mi ga, ìrọ̀lọ́run àwa, àwa, òun ni Jésù. the month, the covenant of the first Sunday. Mm. When we do it in Zion Apostle Ministry, and wherever I am, Zion is there. Amen. Amen. Má jẹ́ mú ọ̀sẹ̀ àkọ́kọ́. Ọlọ́run mi ga ẹ́. Ọlọ́run mi ga ẹ́. sílẹ̀ má ṣe bẹ́ẹ̀ kò wà nínú ìṣòro kódà má jẹ́ owó yẹn jọ ọ́ lójú when you spend it's not all money we save ohun tá a ṣe fún owó pé mẹ́fà number one you can invest money you can sow seed you can save money you can buy things it's not important you hide money. ó ga nínú ọlá ó ga nínú ògo àtayé rọ ní Jésù mi o èmi náà lọ́wọ́ ọlọ ọlọ́run mi ga hehe èmi náà lọ́wọ́. padà mo fi lè ṣe máa ń jẹ̀bú oṣù May jẹ́ kí oṣù yóò láyọ̀ kó lóko fún mi má jẹ́ kú sínú oṣù má jẹ́ kó fún oṣù mọ́ mi as a covenant for the month of May. Don't let me live in poverty. Father, remove me from poverty in Jesus' name. Father, Lord Almighty, Father, I saw this as a seed for this month of May, Lord. Father, oh Lord, this month, may he be a successful month for me, oh Lord, in Jesus' name. Father, Lord, I thank you. Jésù, Olúwa wa. Máa jẹ́ wọ́n ní drop it here. Ẹgbẹ́ abọ́ fún àtìdá náà jáde. Drop it ọlọ́run mi ga ìdámẹ́wàá èmi náà ga ọlọ́wọ́ mi yóò sọ.